إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الله سبحانه وتعالى قد أوصى الأولين والآخرين بتقواه يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم اعلموا عباد الله أننا تكلمنا في الجمعة الماضية عن القيم الفردية والأسرية فإننا نواصل الكلام في هذه الجمعة إن شاء الله سبحانه وتعالى عن القيم الاجتماعية والقيم الدولية إن شاء الله سبحانه وتعالى فيا عباد الله أما القيم الاجتماعية وهي أولا الإحسان إلى الغير يقول الله سبحانه وتعالى وأحسن كما أحسن الله إليك سورة القصص وقال تعالى وأحسنوا إن الله يحب المحسنين سورة البقرة ثانيا الأخوة قال تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم سورة الحجرات وقال تعالى واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا سورة آل عمران ثالثا أداء الأمانة يقول الله سبحانه وتعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها سورة النساء وقال سبحانه والذين هم لأماناتهم وعهدهم راعون سورة المؤمنون رابعا أداء الشهادة الصادقة قال الله تعالى ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه سورة البقرة وقال جل وعلا وأقيموا الشهادة لله سورة الطلاق خامسا الاستئذان قال الله تعالى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون سادسا إصلاح ذات البين يقول الله سبحانه وتعالى فاتقوا الله وأصلحوا ذات ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين وقال الله تعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما سورة الحجرات سابعا قال الإيثار قال الله تعالى ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وما يوق ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون سورة آل عمران ثامنا التحية قال الله تعالى وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وقال جل من قائل وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة سورة الأنعام تاسعا التراحم قال الله تعالى ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة سورة البلد وقال عز وجل يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين وقال تعالى محمد رسول الله والذين معه أشداه على الكفار رحماء بينهم الفتح عاشرا التعاون على البر والتقوى قال الله سبحانه وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان سورة المائدة وقال جل من قائل يا أيها الذين آمنوا إذا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى الحاجة شرط التكافل قال الله تعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغلقوا فيه البقرة وقال تعالى ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا سورة النساء الثانية عشر التمسك بالحق قال تعالى والذين إذا أصابهم البغي هم ينتصرون وقال تعالى ولقد انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل سورة الشورى ثالث عشر حرب الصوت قال تعالى وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير سورة لقمان وقال تعالى إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون سورة الحجرات الرابعة عشر الدعوة إلى الخير والنهي عن الشر يقول الله سبحانه وتعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون آل عمران وقال سبحانه يا بني أقم الصلاة قال سبحانه حكاية عن لقمان يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر خمسة عشر الشفاعة الحسنة قال تعالى ومن يشفع من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا سادس عشر العدل والإنصاف قال تعالى يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا سورة النساء وقال تعالى يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على عدا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون المائدة السابعة عشر العفو قال تعالى خذ العفو واخذ بالعرف وأعرض عن الجاهلين سورة سورة الأعراف وقال تعالى ومن عفا وأصلح فأجره على الله سورة الشورى قال تعالى وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم سورة النور الثامنة عشر الكرم قال تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال تعالى ومثل الذين يملكون أموالهم ابتغاء مرضات الله وتثبيت من أنفسهم كمثل حبة برب كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين وإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير تاسعة عشر مقابلة السيئة بالحسنة قال تعالى وإنا على أن نريك ما نعيدهم لقادرون ارفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون سورة المؤمنون وقال تعالى ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم عشرون نشر العلم قال تعالى فاصدع بما تؤمر وأعرض عن المشركين وقال تعالى وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون الحاجة والعشرون الوفاء بالعهد قال تعالى وأوفوا بالعهد إن العهد كان مسؤولا سورة الإسراء وقال تعالى والموفون بعهدهم إذا عاهدوا ọpẹ́ ni fún Ọlọ́run wa ọba tí ọpẹ́ yẹ tí ọpẹ́ tọ́ sí lórí dáadáa tó ṣe fún wa ìgbẹ Ọlọ́run àti ìgbẹ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ Ọlọ́run àníkú àwọn ọmọ sọlọ láàrin sọdà Ọlọ́run bá wa kí àníbí náà tàwọn aláàdé rẹ̀ bá kí àwọn sọhábà rẹ̀ sọkò olùsèlè lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ṣe sílẹ̀ fún wa ní títí òbí lọ́jọ́ gbogbo àti ajẹmísìn Ọlọ́run ìjábẹ̀rù ọlọ́run ọba nípa apá àti ìbẹ̀rù àti gbọdọ̀ kó lórí ayé kájà tí ó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba eléyìí ní tọ́lọ́run ọba ilé kíọ́ láti pàṣẹ rẹ̀ nínú Al-Qur'an Al-Karim láì má yọ ọ̀nà pẹ̀lú pọ́lọ́run ọba pàṣẹ ibi ká máa bẹ̀rù ọlọ́run ká sì máa báyọ̀ ọlọ́run ọba tí ó láre lọ. ìjọ tó máa ti orí kọjá lọ asàlẹ̀ ikú wa jẹ́ nínú àwọn ìwà tí Al-Qur'an tó gbé wá ètò ti pé fi ń sọ yí ìwà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọmọ lò fúnra rẹ̀ asàlàyé rẹ̀ èsì ogbé wa tó ti pé a máa lò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa àti àlàyé rẹ̀ lónìí a tẹ̀síwájú nínú àlàyé nípa àwọn ìwà ojú dáadáa ọ̀nà rere ìwà rere Islam tó gbé wa lórí pé báwo la tún ṣe máa bára wa lò nínú àwùjọ láàárín ara wa síra wa ní ìparí a tún wá padà máa sọ fún wa nípa wípé àwọn ìwà wo ni òbí ẹ̀sìn ọlọ́wọ́n bá gbé kalẹ̀ fáwọn tí wọ́n ń darí wa fáwa náà tá a lò nínú ìjọba wa tá a lò láàárín ara wa òbí jẹ́ pé a fi kẹsẹ̀ járí pẹ̀lú pé a máa lo ìwà rere sí ìgbésí ayé wa tó ti fi jẹ́ nǹkan tó sì fi yóò dára gbogbo àtàjẹ́ òsì ọlọ́run ìwà máa lo àwọn ara wa ní mọ̀lẹ́bí kan sí kejì láwọn èèyàn kan sí àwọn èèyàn míì níta yàtọ̀ ara ẹni yàtọ̀ sí mọ̀lẹ́bí ara wa tàbí ìyàwó wa ọmọ wa ṣùgbọ́n sí àwọn ará àta báwo la ti fẹ́ bá wọn lò alákọ̀ọ́kọ́ ọba ọlọ́pàá tẹ́rẹ̀ òun náà ní ká dáadáa wa lẹ́yìn ìgbà tá a ti fi rere síra wa tá a ti dára sí àmọ̀lẹ́bí wa ká tó rántí àwọn èèyàn tí wọ́n ń pẹ́ níta ká ti dáadáa sí wọn. ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ́sọ̀ fún àdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní sọ́lá tó kọ́sọ̀ ayé seven nígbà tí àwọn ọmọ lẹ́yìn kọ́rọ̀ tí wọ́n pe kọ́rọ̀ tí wọ́n pe lákèsí nípa dúkìá ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ lágbé sọ́dọ̀ rẹ̀ wọ́n kama ahsan Allahu ilayk ìrẹ́ kọ́rọ̀ owó tọ́lọ́wọ́n bá fún ọ dúkìá tó gbé fún ọ nítorí kó o lè fi ṣe dáadáa táwọn èèyàn míì ní ṣe dáadáa nínú tọ́lọ́ ọba ìdíkẹ́ ọlá fún ọ má tún ṣe balẹ̀ já rárá bó ti wù kó máa ná nínú tọ́lọ́ ọba fún ọ kó o fi ṣe dáadáa fáwọn ènìyàn ìjọ kìíní àná wọn ti pè kọ́ọ̀rùn wọn ti pè lákèsì lélẹ́yìí o tó máa pé àwa náà tọ́lọ́ ọba ìdíkẹ́ ọlá fún lọ́rọ̀ láàrin ara wa ẹ jẹ́ ká nawọ́ ọ̀rọ̀ wa sọ́dọ̀ àwọn tó ti fún ọjà aláìní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fi sínú ni wọ́n lálàsí nínú àwùjọ wọ́n mọ iṣẹ́ ti dáadáa làákàyè wọ́n ti pé òye wọ́n ti bẹ níbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́wọ̀n bá wọn sájọ bó ti sájọ fún ọ. tí wọ́n bá wọra rẹ ó rí pé wàhálà tó ń ṣe máa níwọ̀n ṣùgbọ́n ọ̀rọ̀ tó náà ọba ìlẹ́fẹ́ ọlá tó fi ń kí ọ ó pọ̀ púpọ̀ ọ̀tayọ tí wọ́n lè lò ọ̀tayọ tí màlẹ́bí rẹ lè lò kí lè sọ wọn kó pamọ́ sí ọdún mélòó lọmọ tó lò láyé tó ọba wa ń lo iye ọdún yìí náà láyé bóyá owó yìí bóyá òkú fi sẹ́yìn rẹ náà ni ọ̀wá àmọ́ bóyá wọn fi sẹ́yìn bóyá wọn fa dúkìá jẹ tàbí wọn sì tún dúkìá sí látàyé tá a ti wà yìí òun náà ni ká ti mójútó ìmọ̀ ti dáadáa kámá gbàgbé arákùnrin kan tọ́lọ́ bá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam tó nílẹ̀ àti sísílẹ̀ sàárà wo lọ́ dára ju kórè wa dùdẹ́ ní ṣe òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ ní kíkọ́ ọmọ ti sàárà nígbà sára rẹ̀ dá tọ́ lálàáfíà tẹ́ni ìrẹ́ ọ̀fẹ́ ya hun ọmọ páyà òsì ó sì máa níra kan pé kó di ọlọ́rọ̀ ànẹ́bí lásìkò ìní sàárà dá púpọ̀ onímọ̀ lọ sára lára òkè ti tóbi jẹ́ pé nígbà tí ẹ̀mí rẹ bá ní kòkòkò tó fẹ́ bọ́ lọ́mọ akọ pé lágbájá ló lélẹ́yìí ẹ bá ń fún dámà ló lélẹ́yìí làkàtẹ̀gbẹ̀ ni ẹ fún lélẹ́yìí ànẹ́bí ni máa ń pin mọ́wùlẹ̀ fún mọ́ ọfẹ́ ọkọ̀ ó ti di tiẹ̀ tẹ́lẹ̀ torí pé wò nílò mọ́ kò ní ọ̀padà ló lẹ́yìn rẹ̀ torí délé yìí àwa dá lọ́rọ̀ ẹ̀jẹ̀ àti dáadáa ká náwó ọ̀rọ̀ wa ọwọ́ ọlá wa ọwọ́ ìkẹtọ́lọ́ ń sekún wa ẹ̀jẹ̀ kámínà sáwọn tí wọ́n jẹ́ aláìní nínú àwùjọ káwọn náà fún ọ tọ́wọ̀ nínú dáadáa tọ́lọ́ wọn bá wa tọ́ba jẹ́ pé torí ìkẹ́ nìkan ni ọlọ́run mọ òdiwọ̀n tí ó pọ̀ bákan náà ọlọ́run bá tó sọ fún ẹni sọ́lọ́run tó lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ pé wà á sínú ọlọ́run ní ẹsẹ̀ rere o dáadáa ju ọlọ́run ọba ìlẹ́jọ́ bá wọn ajẹ́ pé wọn ló ṣe dáadáa kó o lè jẹ́ sábàbí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá tí ó tún fi máa nífẹ̀ẹ́ wọ́n náà sí. a lè pé lè nínú wà tí Islam gbé wá ní ìwà tí Islam gbé wá ní kẹ ẹ tó rí ẹni tó ṣe pé yọ ọmọ mú gbogbo àwọn nǹkan wọ̀nyí wá nínú àkọsílẹ̀ díẹ̀ ọ̀nà dín Islam lọ́lọ́ba sọ síra rẹ̀ ọlọ́ba sọ súnà ní sọ́sẹ́lẹ̀m rẹ̀ láàbí wá ń tan gbogbo ìmọ̀ yìí làbí ń tàgá tàbí ń fáwọn èèyàn pé Islam gbé wá nìyẹn nínú ìwà abọ́lá ìwà rere torí ìdí pàtàkì tá sọ eléyìí òun náà ni gbogbo àwọn ìròyìn tó ń kọ́ká nínú àwùjọ pé mùsùlùmí ọ̀dà mùsùlùmí òwúlò pààyàn ni wọ́n ọ̀dájú èèyàn ni wọ́n ń balẹ̀ jẹ wọ́n bọ̀ náà jẹ́ kálẹ̀ máa ń tọ́lọ̀ ọba sọ fún wa nínú òfin nínú Al-Qur'an Al-Karim nínú tírà rẹ̀ gangan fúnra ara rẹ̀ pẹ̀lú àwọn ìlànà dáàtò fi bára wa gbé nínú àwùjọ dáadáa ti Islam tó gbé wa lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni kájọ́ máa ya ìjọba ìyá tá à ń sọ̀rọ̀ rẹ̀ òun náà ni pé ẹni tó jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ó kún lọ́kùnkùn tó dáadáa òun gangan lọ́mọ àyá rẹ̀ pàtàkì tó nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn yàtọ̀ sí ọmọ àyá nínú ẹ̀jẹ̀ tó ṣe pé kèé ṣe mùsùlùmí o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ débi kankan òní lòfin ẹ̀sìn ọlọ́run gbogbo ìfẹ́ rẹ̀ tí òní dorí ahọ́n lọ tọ́bi rápálá nínú ọkàn rẹ̀ òní kàdéwò wájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ̀dọ̀ lọ ṣé bàbá tó bí mi ni ṣé bíyà tó bí mi ni ṣé bẹ́gbọ́n mi ni ṣé bákúrò mi ni kódà ẹlòmíì òní ṣe bíyàwó mi ni tọ́lọ́ lọ fẹ́ onífàlápẹ̀rẹ̀ tọ́ba lọ fẹ́ láwọn tọ́lọ́ ń ṣe fífẹ́ wọn tó ṣe wọ́n léwọ̀n ẹ̀dá pẹ̀já sọ́ra ìjẹ́ ọmọ àyá nínú ẹ̀sìn wa yìí ó nípa púpọ̀ aláṣẹmúra wa ní ọmọ àyà ọlọ́tí ọlá rẹ̀ gẹ̀dọ̀ sọ pé dádájú àwọn olùgbàgbọ́ òdodo ọmọ àyà ni wọ́n jẹ́ láàrin ara wọn síra ara wọn nítorí pé ìjọmọ àyà nínú ẹ̀sìn ó nípa ọlágbára ju ìjọmọ àyà nínú ẹ̀sìn lọ ọlọ́ni ẹ̀ ṣàtúnṣe láàrin àwọn ọmọ àyà yín sọ́rọ́tò al-Hujurat ayẹlẹ ẹ̀kẹwà nìyẹn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gẹ̀dọ̀ sọ nínú sọ́rọ́tò Al-Imran ayẹwà ó kiri ọlọ́ni ẹ̀rántí ìdẹ̀rọ̀ ọlọ́wọ́n ọba lórí yìí nígbà tẹ́yìn jẹ́ ọ̀tá tẹ́lẹ̀ síwájú Islam yóò tó dé ṣùgbọ́n lọ́wọ́ bá ilé kí ọlá fi ìbárẹ́ ìbáṣepọ̀ ìdánmọ́rán ọlọ́run fi sáàárín ọkàn yín pẹ̀lú Islam lẹ́bà di ọmọ àyà pẹ̀lú ìdẹ̀rọ̀ ọlọ́run ti Islam ló ń kálukú bá ti dọ́mọ àyà. tí mùsùlùmí bá dé orílẹ̀ sí ọ̀nà rẹ̀ kì tẹfẹtẹfẹ tó bá débẹ̀ lónìí tó bá fi lè rí mùsùlùmí báyìí wọ́n para wọn lọ́wọ́ tún ti mọ́ra wọn bí ẹni pé wọ́n ti mọ́ra wọn rí tẹ́lẹ̀ bí ẹni pé wọ́n ti lájọṣepọ̀ tẹ́lẹ̀ ni wàláhì orílẹ̀ Islam ni islam ẹ̀ lè ra oko ti bẹ́ẹ̀ yọ kọ̀kọ́ tà ní wọ́n yẹn pé wọn ọmọ tó gbé dání o wọ́n má jẹ́ pé ní gbóògùn jẹ́ wọ́n má jẹ́ pé ń bẹ lára rẹ̀ wọ́n má jẹ́ pé tóun bá ti dì mọ́ báyìí àjẹ́kùn ti bẹ lára òun kó jẹ́ pé yọ bàjẹ́ òun jẹ́ mọ̀ bóyá ibi lọ́fẹ́ fi ṣeun tóun bá lọ di mọ́ kẹ́tẹ́ ọmọ mu ohun kóun ọmọ rọ̀ parọ̀ tẹ̀ subhanallah islam ò ní ẹ̀ láwọn òní. a tún tí máa ń bàtọ́ jáde jọ a tún fi ẹ a fi ẹ̀kẹ́ wa kínní a fi kò tiẹ̀ mọ́ ọrùn rẹ̀ báyìí a tún fi kò lẹ́lẹ̀ kejì ó náà ti máa yóò ṣe gbajúgbajú pẹ̀lú wa subhanallah islam ló gbé dáadáa yìí wá ọlọ́run bá ní pẹ̀lú ìdẹ̀rùn wọn ọlọ́run lẹ́wọ́ á fi padà di ọmọ àyá nínú ẹ̀sìn àdẹ́pẹ́ islam ó pè wá lọ síbi pé kí ìjọmọ àyá wa nínú ẹ̀sìn kó nípa dáadáa mọ́jà àbọ̀ ọmọ àyá rẹ nínú ẹ̀sìn àdẹ́sọ́lá ní mùsùlùmí ọmọ àyá mùsùlùmí ni kò gbọ́dọ̀ sàbòsí fún kò gbọ́dọ̀ fún ọmọ àyá rẹ fún ọ̀tá bákan náà kò gbọ́dọ̀ yẹpẹrẹ rẹ kò sì gbọ́dọ̀ fojú kéré rẹ bí òun dín wọn mẹ́ẹ̀ẹ́dẹ́ni ó ti tó nínú aburú òun náà ní bọ́ bá ti fojú yẹpẹrẹ ọmọ àyá rẹ sọjọ́ òdìdí eléyìí ọmọ ayá rẹ alápẹ̀lẹ́ mi lọ́dọ̀ rẹ ẹni àyẹ̀sí mi lọ́dọ̀ rẹ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ ọ̀páyín pọ̀ ṣùgbẹ́ ìtọ́lọ̀ fi páyín pọ̀ yẹn ó tóbi púpọ̀ níwájú ọlọ́run ju ẹ̀jẹ̀ ètò ti fi ọ̀páyín pọ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹta àdáhùn àmàna ìmọ̀ pé ìgbà pípamọ́ ká máa san ìgbà pípamọ́ bá ń tọ́jú bá mójútó nǹkan wọ̀nyí nígbà tó lóun bá dé tọ́fẹ́ gbohun rẹ̀ kò sì gbé nǹkan rẹ̀ lé lọ́wọ́ islam ló pèpè lọ síbẹ̀ pé àgbọ̀dọ̀ sí jàǹbá ọlọ́wọ́n bá jẹ́ ọlọ́rin gẹ́gẹ́ lọ onídádájú wọn ọlọ́wọ́n bá pa yín láṣẹ kẹ́ ẹ gbé gbogbo nǹkan tí wọ́n ní ẹ báwọn tọ́jú tó ń pa mọ́sọ́dọ̀ yín ọlọ́run ní ẹja padà fáwọn tó ní ẹja padà fáwọn tó ń gbé fún yín wọ́n ti gbé fún yín ẹja padà fún wọn sórọ́tò nìta àyà fìdí èsì nìyẹn bákan náà ọlọ́run jẹ́ ọlọ́rin gẹ́gẹ́ lọ ó tún sọ nípa ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo wọ́n kò ní jàǹbá rẹ̀ rárá bó ti kọ́ ma ìwọ náà fúra ara fúra sí rẹ o tó bá mójú tá àmánà ìgbàgbọ́ ń bẹ lára rẹ dáadáa níjọ́ tó bá ti yẹpẹrẹ àmánà ìgbàgbọ́ ara rẹ òkú tó àmọ́ ọmọ ọmọ ènìyàn pẹ̀lú bó ṣe rí pẹ̀lú bí ìgbà tó pamọ́ rẹ̀ náà wọ́n bá ṣe rí oríṣi eléyìí ẹ̀jẹ̀ amójútó ìmọ̀ amójútó àmánà ti bẹ̀ láàrin oníkálukú wa ẹ̀jẹ̀ amójútó dáadáa tá a bá mójútó a rí pé ìwà táwọn wúṣẹ́lùmí ìtọ́ dáa ni àwọn ti fọkàn tán wọ́n ti gbé dúkìá wa sọ́dọ̀ rẹ̀ dúkìá tí wọ́n fẹ́ wá sọ́dọ̀ rẹ bóòlù tí wọ́n padà sí ọ̀wá jàmbá wọn torí pé wà ìsìlámù kọ́ ló wù yẹn ìwà tí ìsìlámù ní àfi báwọn èèyàn lò nǹkan ló fi báwọn lò yẹn kódà káfíìrì lọ́wọ́ gbé owó wá sọ́dọ̀ rẹ pé bá tọ́jú rẹ̀ ó gbé nǹkan rẹ̀ torí pé kúlù òmòrò jàhílíyà adéṣọlá ní gbogbo àwọn àlámàrí ìgbà ojú dúdú táàtì àbọ̀dàbà gbogbo ẹni tó jẹ́ ọmọlábí ọmọ nìyẹn ọmọ tí ẹni tí ń sin ọlọ́wọ́ bá dáadáa á pe àmọ́nà rẹ̀ fún ẹni tí èsè mùsùlùmí gidi náà tó gbá àmọ́nà fún ọ ó pe àmọ́nà rẹ̀ fún ẹwà anabi sọ̀sọ́lá nígbà tí ó fi kó nílùú mọ́kà níjọ́ kìnìún àná tí wọ́n lé jáde kó lu mọ́kà anabi ò kó lu mọ́kà àfi lẹ́yìn ìgbà tó rí pé ali tó rí pọ́sán gbogbo àmọ́nà tó nírẹ̀ ali wà ló èmi lọ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó tún pé alákèésí níbo mi ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ká máa gbé ìjẹ́rí òdodo dúró ìjẹ́rí èké ọlọ́run ọ̀fẹ́ o ìjẹ́rí irọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ ẹ̀dẹ́kun ajá sọ́ra gbogbo tí ti nú ẹsẹ̀ tẹ́ǹpẹ́ sí ni ìwọ́ kan tí o si nú ẹsẹ̀ ní ọ̀sùn náà ni ọba lọ parọ́ máa ní nínú náà ọlọ́dà kúmọ́ sí ní àtẹnìgbà fún alẹ́ nínú ìjẹ́rìí òdodo ọ̀dọ̀ wa òfin ẹ̀sìn ọlọ́wọ́ bá ń pè wá lọ síbi kájẹ́rìí òdodo ó dà kọjá pé ẹni tí òdodo fi sọ́dọ̀ rẹ̀ kì í ṣe mọ̀lẹ́bí wa kì í ṣe alásùnmọ́ wa á sọ òdodo tí bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ á sọ fáwọn èèyàn ni ọlọ́sẹ̀ ọlọ́rẹ̀ gàdú lọ́ni ẹ má ṣe pa ìjẹ́rìí má o ẹni yóò tọ́ bá pa ìjẹ́rìí má ẹni yẹn ti dé ẹlẹ́sẹ̀ ọkàn rẹ̀ ti tẹ́ lọ́ọ̀ tọ́ bá lọ pa ìjẹ́rìí má Suratul Baqara àyà tó bákan náà ọlọ́wọ́ bá tí ọlá rẹ ga jùlọ ó tún sọ nígbà tí ń sọ̀rọ̀ nípa tọ̀lá bí kíkọ́ ó ti láàrin ọkọ ìyàwó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ títí kíkọ̀ bá wá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ní ẹ wá wá àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n jẹ́ onídéédé tí wọ́n jẹ́rìí tó tọ́pẹ́ yín ọlọ́run wá ní wà pé là ẹ wá gbé ìjẹ́rìí dúró dáadáa ẹgbẹ́ dúró ọlọ́run ọba nígbẹ́ ẹ káà sọ pé tí gbogbo yín ti jẹ́ yìí àfẹ́ gbogbo yín jẹ́ yìí torí pé ẹni tí ó parọ́ ni ó sọ pé ni ọba ní omi ẹni tí ó tòtò ni ó sọ fún pé ti lágbẹ́jà ti làkàtẹ́gbẹ̀ á pe ẹni tí ó wà jẹ́rìí ẹni tó ti gbádùn sọwọ́ ọdún sọwọ́ ọ̀tá ni ó jẹ́rìí fún wa ẹni tí ò ní jẹ́ ẹni tí ó sọ nǹkan lánàá tí ó padà ń <coughs> lẹ́gbẹ́ àwọn ẹ̀rí tí ó nítorí naira nítorí 1,000 naira nítorí 2,000 naira ìwọ́n fi lọ sékìlì fẹ́ tẹ́rí gba orí ibú níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ó burú fún ọ tó lọ palẹ̀ ní pánsá o fi àwọn kóró bọlẹ̀ ti kóró tọba ti bọnú lẹ̀ ọmọ òfin bí àwọn tọ́ dáa yóò fi fún kọ́ ọ máa gbọ́ ọ̀nà tí ọ̀dá nítorí àti parọ́ mẹ́nìkan tó fẹ́ lọ máa jẹ́rìí èké ìdàpọ̀ ẹja sọ́ra fún ìṣesí ẹja sọ́ra gidi fún ìjẹ́rìí èké èèwọ̀ ni ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọláńpẹ́ ká máa jẹ́rìí òdodo nínú àwọn ìwà tí tó pé wá sí kúránì ń fẹ́ ká máa láti wọlé ara nínú tó láwùjọ lónìí ọ̀rẹ́ àtọ̀rẹ́ jẹni tó ṣe ò tiẹ̀ pé ẹbẹ láàrin ara

olólórí fún yóò kẹ́lẹ́ bá jẹ́ni tí ọmọ rántí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ kẹ́lẹ́ lọ tó bá gbá yọ̀ǹda gẹ́gẹ́ súnà ti kọ́ wa ó dùn níbi tó ti ní máa rí inú ilé tó bá sílẹ̀kùn ètò ìpọ́wà tó ní sẹ́ńtà àlébà jẹ́ni pé tẹ́ni bá sílẹ̀kùn gbogbo tí ń ní gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá rẹ̀ ló ti rí ọ̀rọ̀ làbọ́ sí kun kan ọ̀kan lẹ̀kùn asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh wọ́n bá dáhùn wọ́n ní sáà ní orí ẹ̀ pé ta ojúṣe ìbéèrè pé ta ni sọ́ọ̀sọ̀ pọ̀ pé mi lágbájá ni sọ èmi ní àìdá pọ̀ pé mi ni o èmi ní pọ̀ dáadáa ta èmi ní ọ̀yà bílẹ̀ ó tún kalẹ̀ fún anisalaam aleykum wa aleykum salaam tani ọ alẹ́ mi ní èmi ní ọmọ gbé ta èmi ní tí ọba ti lórúkọ yọmọ gbé ta nínú òfin ẹ̀sìn ọlọ́run ọ sọ pé mi mùrùtábọ̀ òní wọ́n ní mùrùtábọ̀ wo mùrùtábọ̀ abdulrahim láti ibo láti mọ́sálásí asẹ́yìn lápẹ̀rẹ̀ ó júwe rẹ̀ sẹ́ni tí ń bẹnu ní oṣù mẹ́ni tí tó ń bẹ níta ṣé wọ́n nìkan ní àwa méjì ni o bàbá ni ṣé ń wọlé oṣù béèrè bẹ́ẹ̀ yóò ti wọlé èmi nìkan kọ́ o ìwọ àti tání èmi àti lágbájá bóyá wọn jọ ń jà àti lágbájá yẹn lọ́jọ́ fẹ́ wọlé kò ní rọ́ọ̀ náà sí ọ̀dọ̀ yóò ti gbà pé tọ̀ ó ti wọ́n ti wá náà nù àtúnṣe lókùn táwọn ṣe kí ni o táwọn ò ṣe so wọn bá fún ọ yóò dá pé ọ wọlé ọ wọlé ọlọ́run ti di tí wọ́n bá ní ọ tẹ́rí padà ọlọ́run lọ́ọ́ tẹ̀lé padà ní kò ní bí alágbájá mọ̀ wá gbọ́ o tí ọ̀pọ̀ ẹni mo ṣe jẹ́ sóhun ó ní padà ó ní padà tọ́ba ti lóhun bí sí òbítì nù tí ọba ti sọ̀rọ̀ kọ̀ọ̀bá àlájúlẹ̀ báyìí kọ́mọ sálámà kan ọ̀dáhùn sálámà jẹ́jẹ́ fúnlẹ̀ ọ̀dáhùn sálámà tó ti gbọ́ ọ̀kànlẹ̀kùnlẹ̀kùn ọba ti tẹ́ ẹ̀mẹ́ta tó ti gbàdá lẹ́mẹ́ta tí ò ti dáhùn yìí tẹ̀ padà fúnlẹ̀ ni èsì pé àwọlé yan ní wàá ilé wa ni ìwà gbogbo kọ̀rọ̀ yàrá ìgbogbo bí ó torí ọwà ìwọ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdí lọ á máa gba ìyọ̀ǹda kódà láwọn àsìkò mẹ́ta gan òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó là gbọ́dọ̀ lọ kànlẹ̀kùn mọ́ ẹ̀ lórí táàbì lọ wọlé láti lọ sí dídì èèyàn lásìkò yìí ní nǹkan bíi sọlá tìlú fàjò síwájú kátó kásùbà wàhíì náà sọdọ̀ ọ̀rùn ẹ̀sìn yábà fún mi náà zọ̀hírọ̀ ìgbà tá à ń sọ abọ́lẹ̀ nírú àsìkò báyìí tó rùn máa ń mú téèyàn wọnú ilé rẹ̀ tí ó bu abọ́lẹ̀ pé mo fẹ́ gbàtẹ́kùn sára èèwọ̀ ni bákan náà mi bá di sọlá tìlú ẹ̀ṣá lẹ́yìn gbàtà kírun iṣẹ́ ìtàn lọ agbéra sọ ọmọ fẹ́ lọ kí ọ̀rẹ́ mi lé ṣẹ̀rí ẹ̀sìn lápọ̀ fẹ́ láyé mẹ́tẹ̀ẹ̀ta àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn àsìkò táyì lọ bẹ́ẹ̀ yẹn wò ni ẹ̀rí pé sẹ̀ríà dáa púpọ̀ ẹ̀kọ́ tí sẹ̀ríà gbé kalẹ̀ fún ọ nínú àwọn ìwà tó pegere tó dára tó rẹwà tí sẹ̀ríà ni a fi bára wa lò gbogbo àtàdé ọ̀sìn ọlọ́run nínú tó fi ẹ̀sìn ọlọ́run bá tún gbé kalẹ̀ nínú ìwà tá a fi bára wa lò nínú àwùjọ òun náà ní ká ṣe àtúnṣe láàrin àwọn oníjà méjì láàrin wa ọlọ́run ọlá rẹ̀ ga jùlọ ó sọ fún ànábì sallallahu alaihi wasallam nínú suratul Anfal ayé alákọ̀ọ́kọ́ ọlọ́run ní wọ́n máa bẹ́ẹ̀ lọ́wọ́ àtìrí Anfal sọ Anfal sọ lọ́wọ́ ọba ìrìnkọ́lá ní ti ọlọ́run wa sọ̀rọ̀ débi gbọ́dọ̀ ọ̀dẹ́kùnlá ẹ̀páyọ̀ lọ wà á tilẹ̀ fẹ́ ọ̀dà tàbí ẹnìkan ẹ ṣàtúnṣe láàrin àwọn oníjà nínú yín kí ẹ tẹ̀ lọ́lọ́run ẹ tẹ̀ lójú tẹ̀ rẹ̀ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo gidi nìyẹn tẹ́ ẹ bá ti ń gbọ́ pé àwọ̀ fẹ́ láàrin ọmọ ìyá méjì kíṣẹ́ ìtọ́nù tó tó bùpẹ́ kúrò lágbára sí ẹ tètè wá láti fi ṣe àtúnṣe láàrin wọn. bákan náà tàbá àwọn èèyàn méjì tàbá àwọn ọjọ́ méjì kan wọ́n bá ń jà nínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ni ẹ ṣàtúnṣe láàrin wọn torí pé mùmíní ọmọ ìyá ni wọ́n jẹ́ àti láti ṣe kíni o aláti ṣàtúnṣe láàrin ìjẹ́ ọmọ ìyá wa káwa náà tí wọ́n bá ń ṣàtúnṣe láàrin wa ìjà àgbàtúnṣe o ọlọ́run ọba ìlékè ọlá ó ní ìgbà tí ẹ bá ń ṣàtúnṣe tí kan nínú àwọn tẹ́ ń ṣàtúnṣe bá lóun ò ní gbọ́ òun ò ní gbà ọlọ́run ní gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ ṣàtúnṣe òun ẹ parí papọ̀ ẹ gbárajọ ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ bá ètò lóun ò gbà yẹn tí òfin sẹ́ni síbi ìdájọ́ ọlọ́run ẹ̀sìn ọ̀gbẹ́sọ̀ ńgbà tó wá lóhun ọgbà ẹ̀jẹ̀ àwọn ẹ̀ gidi tààrà pé ọgbọ́ gbogbo akọ́yìn sí ọ tọ́ba lóhun nígbà tó ṣe tún láti ní ọgbà tó ṣe àbáwọ̀ èso ọmọ ìyá rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ènìyàn pẹ̀lú ọmọ ìyá rẹ̀ ní ti ń jẹ́yàn dáadáa o táwọn náà bá yẹra fún ọwọ́ náà mọ̀ bí náà ṣe wọn bọ́ bó ṣe ẹ̀dá pẹ̀lú àmọ́ sọ ní bẹ́ẹ̀ lọ́kàn wálẹ̀ nítorí pé wọ́n sẹ̀wọ́ lónìí nìyẹn tó bá dọ̀la ìwọ náà lè sẹ̀yìn tẹ́wọ̀ wá fẹ́ kọ́ lọ́wọ́ sàforíjì fún ọ wọn náà sàn fáforíjì ọlọ́wọ́n ba torí di eléyìí ẹ̀já máa ṣe àtúnṣe tó bá ti fi ń ṣàtúnṣe ẹ̀dá pẹ̀lú ẹ̀já máa ṣàtúnṣe ẹlẹ́ẹ̀kejì òní ká máa gbọ́lá fún ọmọ ìyá wa lórí tá a ní bùkátà sí táwọn náà ní bùkátà sí pé ìwọ lọ lò nínú dáadáa ni ọlọ́tí ọlá rẹ̀ gàdúrà ń gbà tí ń ròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn àǹsọ́ àwọn ará Madina tí wọ́n ti gba àwọn ará Maka láàyè nígbà tí wọ́n ti hijrọ́ ọlọ́run ni wọ́n yóò fi rúnà àìlá àwọn tó ti hìm àwọn ará Madina gbọ́lá fún àwọn ará Mẹ́kà ju ẹ̀mí ara wọn lọ wọ́n lọ́wọ́ kí ànàbí hìm sọ̀tọ̀ọ̀tọ̀ kódà kọjá báyìí ní bá wọn náà jà tí wọ́n ní bùkátà sí nǹkan yẹn wọ́n gbọ́lá fún kó ṣe fáwọn tó jọmọ ìyá wọn tó wá láti Mẹ́kà ẹ̀ sálejò ni wọ́n ṣé wọ́n wá ń ṣe dáadáa sálejò ẹni díẹ̀ sálejò tó jọmọ ìyá rẹ̀ kódà nu tiẹ̀ náà lè rò pé àkùkátà ah, sí náà tuntun alágbára sí ọdẹ yìí náà tún lò ó ẹjẹ́ a máa gbọ́lá fún àwọn àyàwó lórí ìta ní níbi ìta ní ju ẹ̀mí ara wa lọ torí pé ọlọ́wọ́n bá ní yóò tọ́ lọ́wọ́n bá bá ń nà sọ́kù níbi àwọn ẹ̀mí rẹ̀ ọlọ́run irun ni wọ́n jèrè kọ́lọ́ ti wà lẹ́yìn tí ó jèrè bákan náà ọlọ́run tó ṣe káṣe báyìí ó ṣe ní sábàbí kan tó fi jẹ́ pé pẹ̀lú rẹ̀ ilẹ̀ yóò fi rí àlìjánná ọlọ́run ọlọ́run ní ẹlẹ́ tí ì rí dáadáa ti ti àlìjánná nífẹ̀ẹ́ sí tí wàá lọ́mọ ènìyàn nífẹ̀ẹ́ sí púpọ̀ ibi dúkìá tó ní náà ni ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ ti táàmà náà yẹn ni pé a máa gbọ́ lápá wọn tí wọ́n yàtọ̀ síwájú ẹ̀mí ara wa lọ ẹlẹ́ẹ̀kẹjọ nínú tó fi ẹ̀sìn pé wá sí ni ká máa kíra wa kíkí a sì mọ̀ pé kíkí wa asalaamu aleykum wa rahmatullahi wa barakatuh kò ní kíkí àti délẹ̀ ní ẹ̀ bá sọ pé asalaamu aleykum ọgbàládá mẹ́wàá asalaamu aleykum wa ọgbàládá ogún tó bá ní asalaamu aleykum wa wa barakatuh ọgbàládá ọgbọ̀n kíkí ni kíkí tó dáa jù lẹ́yìn rẹ̀ látẹ̀tẹ̀ máa kíra wa bá àtẹ̀ máa kíra wa òní ní asàlámù alaykum wa rahmatullahi wa barakatuh dáàdì ẹ̀ka ara gbogbo lé kọ́ àwọn ọmọ mi wá gbọ́ ẹkú sí àná ọlọ́run fún alẹ́rẹ́ ọlọ́run jẹ́ ata lẹ́yìn ìgbà tí ọba ti kí sálátọ́ ọba ti sálámà yẹn òun náà lọ kan gbogbo yẹn torí sálámà yẹn borí ẹ sàlátọ ọmọlẹ́kùn òun náà ni ọmọlẹ́gbẹ́ sédè yorùbá wọn pè sédè yorùbá ni asàlámù alẹ́kùn ẹ dákun ẹ̀jẹ̀ asọ́ra torí àwọn nǹkan bẹ́ẹ̀ pọ̀ táwọn èèyàn fi ṣeré àyà kùránì ẹlòmíràn máa fi ṣeré ó ní ẹ̀gbọ́n gbogbo ṣe ń ṣe láti jọ ẹni náà ni ṣé èdè yorùbá káyídà hún wọn ọ̀wá ní o ẹ gbogbo fi ṣe tó ti di máàlìkì lára ó ti di máàlìkì tó ọgbà kórúkọ náà jẹ́ àlè máàlìkù ni ẹ̀dá gbogbo àwọn nǹkan tá a máa fi ṣeré tó ẹ̀yẹ ká máa fi ṣeré ẹ̀jẹ̀ á máa wòye sí dáadáa àánú ẹ̀sìn wa kò sí nǹkan kan tá a gbọ́dọ̀ máa fi ṣeré nú ẹ̀sìn báwọn máa ṣeré kan pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn wa ṣẹ̀rí ìsìlámù ọ̀gbà wọlé rárá ọlọ́run ọba ilé fiọlá sọ nípa kíkí pé tí wọ́n bá kí ní kíkí kan ọlọ́run ní ẹ tí wọ́n lè tọ́ da jù oní wa aleykum salaam wa rahmatulah ti kí ju bó ti dá lọ bó ti sálámà ti ọlọ oní asalaamu aleykum wa rahmatulah oní wa aleykum salaam wa rahmatulah barakatu o ti kí ju bó ti sálámà ti ọlọ òun náà wá sákan lẹni oní asalaamu aleykum wa rahmatulah barakatu wọn ní asalaamu aleykum wa rahmatulah barakatu kò sí tààlà bẹ́ẹ̀ o salaam aleykum taala asalaamu aleykum wa rahmatulah taala wa barakatu kò sí tààlà bẹ́ẹ̀. so kíkí nìyẹn tá a ti kíra wa ọlọ́run ní kí wọ́n bá kí wa bákan ká kí wọn dáadáa jù bẹ́ẹ̀ lọ wọn wá lè fi àsàlámù alaykum fún ọkọ ní ẹ káàárọ̀ kí káàárọ̀ ọ̀dà rárá pẹ́ẹ́pẹ́ lẹ́gbẹ̀ẹ́ pé àlàáfíà ọlọ́run kọ́ máa bá ọ dépò pé ọwọ́ àdá tó ká tó wá pé ọ̀dà jù lọ ẹlòmíì wọn bá sálámù sí báyìí ẹ ká ní òbí dáhùn padà pẹ̀lẹ́ báwo ni dé pẹ̀lẹ́ báwo ni wọ́n ní òbí dáhùn bàbá ẹ sọ pé wa alaykum salam ah, ẹ̀yin bẹ́ẹ̀ ti yàn bá wa alaykum salam ah, ah. tó ọwọ́ àfẹ́ kí bàbá ni tọ́ bá kú tọ́ bá tó fi kí bàbá ṣùgbọ́n pé bàbá wa ní pẹ̀lẹ́ báwo ni dájú pẹ̀lẹ́ báwo kọ́ wọ́n fi ń dá yẹn wà lẹ́kùn sàlámù wọ́n máa fi ń ṣe kíni o wọ́n fi ń dá abẹ́ ẹ̀kọ́ pé sálámù ọmọ sálámù báyìí abẹ́ ìmọ̀túnmọ̀ rẹ̀ ni mo ní àlàáfíà àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run orí ajé jẹta orí tó pọ̀ tọmọ jẹ sí báyìí sẹ́yìn sọ fún mi mọ bẹ́ẹ̀ fún ọ ẹni ẹ̀ wá sọ pé wà ní sàlámù fún mi. bẹ́ẹ̀ ni ẹ̀sìn ni ẹ̀sìn ló gbé lóní kásádùn àfúnyín báwọn. àwọn òdi ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ ni bàbá tó ti kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ nù bẹ́ẹ̀ nìkan bá ní ẹ̀ka àrò owó ọmọ sàlámà lẹ́kùn wí bàbá náà wí fẹ́ni ẹ̀ pé pé sàlámù àlékò àwa la ní gbogbo àwọn kan wọ̀nyí kẹ́nìkan tó máa sọ pé àlàáfíà o tàbí àlàáfíà mo lè yó òní báyìí asàlámù àlékò ṣẹ̀rí ẹ̀sìlámù tó kíni o ti gbé wa dáadáa àtàwọn náà fà láàfíà àti ìdẹ́bà ni wọ́n pè ní mùsùlùmí fà láàfíà ni àwọn èsè mọ̀lẹ́ o mùsùlùmí ṣe kíni o mùsùlùmí fà láàfíà ẹ̀rú oríkì mùsùlùmí ni ẹ̀kẹ́ nìkan wá bọ́ ọ̀tà kọ́ ọmọ tó bá ti jẹ ọbẹ̀ lásẹ̀sẹ̀ lu ẹ̀yọ̀ wá ní mùsùlùmí ọ̀fà láàbíà ń dàlú. sẹ́bọ́ọ̀kì mùsùlùmí àtijọ́ tijọ́ nìyẹn àti bẹ́ẹ̀ kọ́nà bàbá sẹ́wì ni wọ́n ní mọ́lẹ̀ ń fàlàbí àbáwọ̀ èsè mọ́lẹ̀ mùsùlùmí ni kí ni o ńlá wá jẹ́ so àmọ́ sálámà yẹn ọ̀dà púpọ̀ kódà ẹ̀jẹ̀ sálámà síra yín òkìrí láàyè ẹ̀tún pàdé asàlámù àlékún ọ̀sọ̀là ẹ̀tún kọjá òkìrí tún pàdé ọdún láàyè ẹ̀tún pàdé padà asàlámù àlékún ọ̀sọ̀là ẹ̀kọ́ bíkùn ní ó ti wà á láàrin rẹ sáàni ọmọ ìyá rẹ ti ń sálámà sọ àbẹ ti ń sálámà sọ ọfẹ kó burúkú ni ó ní bí ó bí wọn náà ti ń sálámà yẹn náà sọnà àfẹ kó wọn náà kò ní fẹ kó burúkú náà torí pé ìdùnnú yẹn inú ni ọmọ dùn síra ara yóò tún máa yá ni ah, pàdé ni ẹ wo oríire ni kéèyàn máa para sálámà nígbà tí nǹkan kan igi kan ogiri tàbí ògiri kan láyàn tàbí nǹkan kan láyàn tá a tún pàdé á rí i pé yóò máa jogún ìfẹ́ yóò máa jogún dáadáa wa gẹ́gẹ́ bí adé sọlọ́n sọ ẹ̀ lé wa ní jẹ́nà iṣẹ́ ti jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀ sì lè jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ẹ̀fì nífi ara yín ẹ̀ wájú tọ́ka yín ti tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì fi ara yín áfù sálámà bẹ́ẹ̀ nàkùnrin ọmọ àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọn bá wá bá ọ fákùlì sàlámù ní alaykum sọ pé ọ̀la ọlọ́run kọ́ máa bá yín kataba rabbukum ala nafsihi rahma ọlọ́run ọba ti kọ́ ìkẹ́ kalẹ̀ sórí ara rẹ̀ ó ti fún ara rẹ̀ tó ilé ìtọ́ka yìí pé sẹ́rí islam ó kọ́ àlọ́ síbi sálámà ká gbéra wa ẹlẹ́ẹ̀kẹ́ tán ó ní àtàrọ̀ ọ̀hún ká máa wa ká sànú ara wa ọlọ́run tí náà yọ wá wà nínú àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ta wá sọ́ọ̀bì sọ́ọ̀bì wọ́n máa fàkọ́lẹ̀ sùúrù wọ́n ta wá sọ́ọ̀bì mọ̀ọ́kámà tó tún máa sàtọ́lẹ̀ ìkẹrẹ ní ìtanú ara ẹni láàrin ara wọn kódà ọlọ́run ọba tí ọlá rẹ̀ lọ ó tún sọ nínà nígbà tí ń ròyìn sallallahu wa sallam ó ní muhammadu rasulullah muhammadu òtítọ́ ọlọ́run ọba ní ṣe walladhina ma'ahu àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ ashiddahu 'ala al-kuffar wọ́n lè máwọn ngbò wọ́n ti wá lẹ́dẹ̀ ránu wọn báyìí lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ ránu àbí tí a máa ti kọ́ọ̀tù bọ̀ sọ rẹ̀ tọ́wọ́ ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀gbá tura ọmọ àyá ni gbogbo ẹ̀yin mélòó lọ́mọ àyá o ìdí ètò ọmọ àyá kẹfìrí tó ọba jọ ọmọ àyá kẹfìrí wọlé jọ ọmọ àyá kẹfìrí nǹkan kan bísíǹsì kan sì pa á ẹ̀wọ́ tó ọba jọ dá nǹkan pọ̀ pàlú pẹ̀lú wọn kò lẹ́jọ́ lọ́mọ tìra ni ẹ ẹnìkan sọ fún mi lánàá pé ìkan nú àfà nínú àfà ọba ni ẹ ẹ àwọn wàhálà alùsùn náà ti pọ̀jù

ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ó ní àwọn olùgbàgbọ́ òdodo ìrú hẹ̀má kò bẹ̀yìn náà hàn wọ́n jẹ́ aláàánú láàárín ara wọn bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ìdíkẹ́ ọlá ó lẹ́ni yóò wẹ̀ olùgbàgbọ́ òdodo ẹni yóò tó bá kó mọ̀ nù yín tó kú òní rẹ̀ tó lówó òsì sáwọn ọlọ́run sì nǹkan ní ọlọ́run ní gbígbó rẹ̀ òní òun lára lẹ́jọ́ ti rẹ̀ tó lékun kankan ara wọn ara wọn wọ́n sì lé gbogbo máwọn kéde rí. tọ́ òfin ẹ̀sìn ọlọ́run nìyẹn o òfin ẹ̀sìn ọlọ́run nílé gbogbo tó fi ẹ̀sìn ọlọ́run ní ọlé tọ́tọ́ mọ́ pé ọlọ́kẹ́nìkan mọ́lé kò ní ọlọ́kẹ́nìkan kan mọ́lé ṣùgbọ́n fọ́gbà tí wọ́n gbé wá kẹ́là tó nígbà rárá bó ti kọ́ ma gbogbo yóò gbó ti kó kó ọ̀sọ́pọ̀ tó bó ti kó parọ́ mọ́ mùsùlùmí tó àti islámù tó onígbà onígbà kankan tó ń gbé dání pé nígbà wọn ti wá wí báyìí ẹjẹ́ bá wọn ṣe ní o ẹjẹ́ àní bá wọn ṣe o. tó bá kọjá lọ wọ́n ní kí o sani o rògbò yìí báyìí sani o ni kí ni o onímọ̀ tó bá sọ pé gbogbo gbọ́ bàbá àwọn màmá ń gbọ́ ẹkú sí àná a ní asàlámù àlékún mo ń darí lóhùn ah, mo ní ẹ̀ka àbọ̀ ẹ̀ka àtàrọ̀ ó ṣe rí nu kèfèrí rẹ̀ ìdá sálámà rẹ̀ wà àlékún lọ́pọ̀ jù lọ́ba dáhùn gẹ́gẹ́ bí súnà títí kí ni o kò sì gbé wa rí wà àlékún lórí fún mi bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ fi bẹ́ẹ̀ fún mi ànẹ́bì ló ní fi bẹ́ẹ̀ fún ọ. sọlọ́lá àdìsẹ́lẹ̀ ẹ ẹ̀gbí délẹ̀ ni ẹlẹ́tọ̀ọ́ sí àbí ẹ̀kọ́kọ́ gba sílámù náà klọ́ọ̀ṣì ẹ̀ nìyẹn tẹ́ bá ti gba sílámù èyí náà kọ́ a ti fi fún yín táì mítìn àdúgbò gbogbo ẹ̀ pọ̀ àwọn yẹn pọ̀ àti mùsùlùmí àti ẹni tí ẹsẹ̀ mùsùlùmí gbogbo ni wọ́n wà níbẹ̀ o sì fẹ́ sálámà wọlé bá ti àsàlámù àlẹ́ àmọ́ni sábà àdìhódà alábíà ọlọ́run kọ́ máa tẹ̀lé kọ́ máa bẹ́ẹ̀ ni kọ́ bá tẹ̀lé mọ́nà mùsùlùmí ibẹ̀ lọ sálámà sí wà lọ́ọ̀dì ọ̀gbọ́n láàmú mọ̀ dáa pọ̀ o láàmú dáa o ẹ̀rọ gbogbo ọba ni alẹ́kùn sálà àkọ́bọ́ wọ́n mọ̀ pé ọ̀tọ̀ rẹ̀ ọmọ pé mo ti là á ẹni ọ̀tẹ̀lé mọ́nà ní kálá àti ọlọ́mọ ọba onídìí wa alẹ́kùn sàlá àbáṣe mo gbà á ọgbà kọjẹ́ tiẹ̀ ni kálá jẹjẹ́ a máa kíra wa kíkí dáadáa òfin ẹ̀sìn ọlọ́run ló gbé kíkí wa a máa kíra wa kíkí yẹn kò ní ká tẹ orí nú kò ní ká kúnlẹ̀ nú kò ní ká dọ̀bálẹ̀ nú àwọn bàbá alẹ́ yorùbá náà ti sọ yẹn dọ̀bálẹ̀ ṣe wà nítorí kálukú bá fẹ́ sọ̀rọ̀ ní kó ṣe kí ni kọ́ bẹ́ẹ̀ sì ni dọ̀bálẹ̀ kò lè gbé ọ mọ́ká o ìdọ̀bálẹ̀ òsì ra kẹ̀kẹ́ òwe yorùbá ní gbogbo yẹn kó ń kálukú ọlọ́mọ tú kèésì àpèésà àbójú ti fi gbé lágbájá òkò tó dirí orí kò pín kó nígbà tí wọn pé èmi ló ń pín kó fún àti òtí ẹsìn bẹ ní gbígbé kó lọ́hùn lọ́hùn àgbé kó súnmọ́ rùkú àbòsí ní àràrá aláfíà tí wọn tọrọ fún ọ ní àìmọye ọmọ tí ń gbé kó fún bàbá rẹ tàbí dọ̀bálẹ̀ kan tí ń bú bàbá tí ò tọ́jú bàbá dáadáa dáadáa ní kẹ́jẹ́ ká ṣe kí ni o ká sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́pẹ́ kan mo ṣe kí ni kọjá sí wa ẹlẹ́ẹ̀kẹ́ wa nítorí àsìkò wa òun náà ni ìmọ̀ fọ́ọ́sowọ́pọ̀ lórí dáadáa àti báyọ̀ ọlọ́run ọlọ́run pàṣẹ ìṣẹ̀lẹ̀ ìdáni sọ́ọ̀tì ìgbà ìdá ẹlẹ́kẹ̀jì ọlọ́run ni ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti báyọ̀ ọlọ́run ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀tá àti ìmọ̀ọ́dá ẹ̀ṣẹ̀ sílẹ̀ nǹkan ni cooperative la fẹ́ ṣe cooperative tá a fẹ́ ṣe yìí tá a bá ti yáwọn èèyàn lẹ́yà á mọ̀ fi díẹ̀ díẹ̀ kún á mọ̀ fi díẹ̀ díẹ̀ kún láti àìwọ̀nù àlẹ́ ìdí má pa ọkọ̀ owó èlé nù orí ibú lówó torí ọ sọ̀rọ̀ fún ìtẹ́sí ẹ̀. tó wọ́n ní ẹja pàápọ̀ abẹ́jọ máa ṣe kan nínú àwùjọ wa yìí ládùúgbò wa àwọn ọ̀dọ́ apárapọ̀ wọ́n bá ní ẹ kò bíríkì àdúgbò yìí tọ́jà ní òde àwọn lọ sí dáadáa sí wọn àwọn ọmọ lọ sí dáadáa àwọn wọn yẹn lọ àwọn aláìníwò ní jẹ ẹgbó ẹ lọ lóúnjẹ ẹgbẹ́ fún wọn. lórí ẹgbẹ́ ẹni tẹ́ẹ̀pá ọkọ̀ àti kánẹ́bà kan àti kìnnìkà déédéédéédé ìlànà ní orí ibú ní késo oríire o kéde oríire fẹ́ẹ̀fẹ́ ibẹ̀ láti wá ní gbogbo àwọn oríṣiríṣi àbúrò wa kọ́ bẹ́ẹ̀ yọ pọ̀ tó díje kan gbogbo àdúgbò nígbàdùn bíi bíi bíi bíi ẹnu mi ń bẹ àtàtà kì í bàjá nulẹ̀ wọ́n tún máa ṣe gbìgbìgbì lẹ́gbẹ̀ẹ́ rẹ ni ẹnu mi inú jẹ́ òògùn rárá látara àdéhùn tó kàn án gbogbo àwọn kìnìún ìwọ́n mọ̀ fi dẹ́rù bá gbogbo àwọn agbáyọ̀ ọmọ ibà àwọn èèyàn máa sọ kìkìkìkì àṣẹ tó ní díje lẹ́sọ tó kéré tó báyìí apẹ̀rẹ̀ gún ọlọ́run lọ́mọ yẹ apẹ̀rẹ̀ gún tí wọ́n ti dànù sínú ọ̀fun wọn káwá tó sọ òmùlù kọ̀ọ̀bá ìyá gbogbo ẹ̀gbin ọtí tí wọ́n ti mú bẹ́ẹ̀ ó ní ẹ̀mí ọ̀ ẹ̀mí à ń tòótọ́ à ń wọn mu ẹjọ́ dáwó tí wọn fi rọtí. ẹ dákun ẹjọ́ àmọ́ a ti gba adájọ́ lọ ní tó pálukú wa tá a lọ pọ̀ sí nìyẹn o ládùúgbò ẹ̀ẹ́dì wọ́n wà lọ ta aṣọ orí ibùkan sí ẹ̀ẹ́dì òpó kan wọ́n á sòkúta mọ́lẹ̀ pé ká máa rí bí fara rẹ yọ kúrò níbẹ̀ má ṣe polówó rẹ owó ra kú. tòrọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ló béèrè tọ́ba dẹ̀ sèyàmà dúkìá tó kójọ ọ̀nà olóògbà bóyá pẹ̀lú wàhálà kan tọ́kọ̀ àbí díẹ̀ wọn tún wá jẹ́wọ́ báàlù kó jẹ́ àlùbálẹ̀ olórí tí ó tún wá takọ̀ tọ́ba níjọ́ ìgbìyànjú ẹ dákun ẹja sọ́ra fún títí yẹn. ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ni àtìjàká àfọlù ká máa tún bá ara wa ká máa mójútó ra wa kẹ́ni tó lọ́rọ̀ kó dáwọn tí wọn ò ní ó pè wọ́n lájẹ́ ó pè ẹja mójútó lágbájá nǹkan báyìí ló kù káàdà ẹja apáwọ́pọ̀ ká ṣe báyìí nǹkan báyìí ló lágbájá bù káàdà tó fi dúró àwọn tó ṣe é gbé tẹmọ lábẹ́ bíbá yìí àwọn olùmọtí ń bẹ láwùjọ àwọn àfa àtẹnpẹ láàfa wọn ẹni tó bá àwọn jẹlẹ yìí náà o gbogbo fìtínà ti ṣẹlẹ̀ sáàfà àkọsẹ yín gbogbo yín torí pé tẹmọ pé àfa àti ìtọ́fọ́ takùn wo ti tẹ ẹ̀yin lẹni àfa àti ilẹ̀ wá gàdí ẹ̀yin ò tún bá wa sálábà ń tètè di tẹ́ni agbélébẹ́ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn agbélébẹ́ lọ́wọ́ ẹ̀ sáà máa bá abẹ́rẹ́ bàbá tó bá ti dá kókó nǹkan oríyẹ náà ọjà àbá lójú náà ni gbogbo nǹkan ọkọ jẹ ọjà ní zaka rẹ ọyọ zaka tọba yọ zaka bọyọ ọjọ àbá yẹn náà ní ìbágbà kò yọ rárá olówó ọdún yóò ṣe dáadáa sí wọn kódà wọn tó wá ọmọ naira lọ́sẹ̀ hundred naira lọ́sẹ̀ ni alba wa àbá ń bí ó lérè o dàpọ̀ hundred naira owó ọ̀sẹ̀ náà tó bá bí ó wọn sọ fún tọ ọba sanwó ọba di olérè èmi náà ọba di olérè sáníyàn mi bá dáa ẹ̀kọ́ àfọmù alásán kọjọ́ o ọlọ́wọ́ bá rọ̀ yín lọ́rọ̀ ní rọ̀ ní lọ́rọ̀ sanwó ti bẹ lọ́wọ́ rẹ̀ ni wàhálà ti ń bẹ láwùjọ o ọwọ́ wàhálà ọwọ́ kọ́mọ́gọ̀ ọgbọ̀ kọ́mọ́gọ̀ ọpẹ́ ọyá àlùbáríkà tí wọn náà ṣe dára ibi gbàtẹ́ bá bùkátà wọn ni èmi ọ̀tọ́ bíbà yìí pé ọ̀pọ̀lọpọ̀ yín ti gbé àlùsùn náà wá ṣe wá sí ibi ọmọ òun tàbí mi nǹkan dáadáa tó ní ṣé torí pé ẹ gbódòdó ni kì í ṣe torí pé ẹ gbódòdó torí bá àlùsùn náà nídà yín láàmú pẹ̀lú owó ni. òjò bẹ́ẹ̀ lọ èyí tó sì bá ní sálẹ̀ tó sọ́lá ju oyè wa yìí pé rí ti bẹ lọ́wọ́ àwọn èèyàn sá àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ráyé sá ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ tá a bá ń gbowó lọ tá à ń jẹ bukọ́ọ̀sì yín tá à ń gbowó ní ẹnu òní sọ̀rọ̀ láti bá jíjẹ mímu owó sí lọ́wọ́ yín alihamudulilayi aláǹfààní kaba yín tòdodo ọ̀rọ̀ ṣùgbọ́n àárọ̀ wa ẹjẹ́ amójútó àwọn tó bá yẹ ká mójútó láwùjọ ẹjẹ́ amójútó wọn ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì púpọ̀ ọmọ àyá wa táàrí pẹ́tọ̀ ọlọ́run ṣe dáadáa kan fún dáadáa tó lọ́run ṣe wọ́n fẹ́ dúpẹ́ ṣùgbọ́n nǹkan yẹn ó ṣe díẹ̀ ẹlòmíì tí ọba tí ìdíjọ́ tí wọ́n ń mọ lápẹ̀rẹ̀ kápọ́ tí a fi ní ẹbílóòpù kan tó ti jóná tí ó fi lé lọ́wọ́ láti dẹ́kí ààrẹ ó kọ̀ láwùkọ̀ sanra pé tó ń bọ̀ wá ní gbogbo èkó dé báyìí àti ní nǹkan báyìí báyìí ó ti kù nǹkan báyìí ó ti ra gbé bá gbẹ̀rẹ̀ àìsàn kan ó pèsè lẹ́gbẹ̀ẹ́ ẹ mọ̀ pé ó tàn ló ti dáadáa sí jù onítọ̀ mo lé lùbọ́ díẹ̀ ṣùgbọ́n kò lè ju ìdajì àpò lọ a ó ní tó sẹ́nu gbogbo táwọn ìṣe bá tira láfún sí oní òtò ó dáná èmi náà lè gbèrò púpọ̀ òun nìkan wọ́n pèsè ọwá kò sí dáadáa sọ́rẹ́ o tún ọ̀fẹ́ tó títọ̀ rẹ̀ ní tí ọmọ èrò tó pè ẹjẹ́ ọmọ ní tẹ̀káàfù ká máa súgbà ara wa ká máa ran lọ́wọ́ lórí dáadáa tá a gbé dání tó jẹ mọ́ pé ó ní fùdí bùkátà sí owó tàbí nǹkan kankan láàrin ara wa ìyẹn láwùjọ láwùjọ tá a wà lónìí ó ti di nǹkan tó ṣe ẹ̀mí tí wọ́n láyé ní ń tẹ́mi tí wọ́n lè kúrú ni yóò bá agbáyé ọ̀pọ̀lọpọ̀ wa dé bẹ́ẹ̀ ọ̀hún kó sún inú ọkàn wa wọn wọ́n ìhun ti bàjẹ́ tí ọ̀rọ̀ fún onítọ̀fẹ́ lẹ̀ yóò bá ọlọ́mọ jẹ kúrò dáràn ibi tí yóò bá wà nù. ẹ wá wò ní ìsìnkẹ́ ni wọ́n ń sí láàrin ara wọn ẹ̀yin olówó ẹ̀ ṣeré dáadáa tó bá yẹ pé bẹ́ẹ̀ ti ń sí nìyẹn o olówó kò ní fẹ́ẹ́ sì náà kọ́jẹ́ kò ní kan ní olúwa yìí ni wọ́n sọ pé sọ owó òun òun ò ìnẹ́nu gbogbo campaign lòun ṣe àwọn ọ̀rẹ́ òun wọn náwó subhanallah owó táwọn ọ̀rẹ́ náà wọ́n bá kó wọnú ìlú pẹ̀lú tálíkà ti bẹ́ẹ̀ o ni wọ́n bá olówó kan ní ọgbà gbogbo tẹ́ǹtì àtàgà olówó kan ní ọlọ́ra aago mínà tí wọ́n lò olówó kan ní ọ̀rà túrọ́bù tí wọ́n lò olówó kan ní ọ̀sán owó eléré wọn tí wọ́n ṣe gbogbo nǹkan yẹn ẹnì kan sọ pé ó súyà kọlọ tẹ súyà ẹlẹ́jà odò kọlọ tẹ pẹpẹ sú kan ní òsì gbà wọn. tálíkà wa ara rè wọn tún wá fẹ́ sóde wọn ní tọ́ọ̀bá ti wọ àǹkárá kò gbọ́dọ̀ wọlé tọ́ọ̀bá wọlé sí kò sọ́nà fún ọ o sì mú ibi tẹ́sán dání kò sáyà ti wọlé síbẹ̀ wọn wà sábàlá lóko wọ́n ṣe rẹ̀ sí lọ́kàn wọ́n sọjà lóko ẹ dákun ẹja mójútó àwọn tí wọ́n nínú àwùjọ wa ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ti pàṣẹ lé dáadáa nínú ọlọ́run tí ọlá ga jùlọ ó ní òdodo ẹ máa ná nínú dáadáa tá a ṣe fún yín àti tá a fún yín àwọn irúgbìn a ṣe fún yín yẹn ẹ sọ pé náà náà bí wọ́n bá náà ẹ̀yin ẹ̀fẹ̀ tìjú kò níbẹ̀ ni torí ẹ̀ jẹ́ káwọn náà máa túgbà àwọn tó ti fún ọjà láì ní láwùjọ nínú tó kó fìtínà bá wá ní tó bá jẹ́ kó ló wọ́n sàánú aláìní ni ọ̀tọ́ ò ní sí bẹ́ẹ̀ nìkan bá ń pé kọ́ bàjẹ́ kó lówó yẹn lẹ́ni tó jẹ́ lọ́wọ́ pé a kò gbọ́dọ̀ bàjẹ́ fún láíláí bàbá a mo jẹ́ nu owó ẹ o bàbá alágbájá dá tó bá olówó nàmbà wà nílùú yìí bàbá alágbájá ni tó ń wá lówó lágbájá ìtọ́wò nù bẹ̀ tí wọn náà bá tọ́wò lọ́sọ̀ fún lọ́dà eda dákun ẹ jẹ́ ara wa ní agbègbè ìnáwó ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlárúfẹ́ kábòtútù agbègbè yẹn ẹlẹ́ẹ̀kejìlá òun náà ní kéèyàn máa di òdodo mú òdodo ká máa bẹ pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó ní àwọn tó ṣe pé ìdá ohun ìlẹ̀bá wọn fi kan wọ́lá mọ́ni sáfọ̀rọ̀ bá jẹ́ tó níhì ẹni tó bá wá rí ànàṣe tó wá ànàṣe lẹ́yìn ìgbà tí wọ́n sàbòtí fún fọ́wù láìka máa lè rìn ìtẹ̀bí ọlọ́run ní irú wọn wọn ò lẹ́sẹ̀ lọ́rùn o wọ́n sàbòtí fún wọn wá ti kóhun fẹ́ gba tó fi sàbòtí fóhun àwọn ni baba alágbájá tiẹ̀ ti lé jù baba alágbájá ò tiẹ̀ lámojúkò baba alágbájá ò tiẹ̀ dá fún mi ní sọ ọgbà lọ́wọ́ mi kó tó ké gbàjáde pé mo ṣe tí ọ̀dà mọ́ o bí èmi náà mú tèmi hàn kò sí wàhálà mọ́ àjọ rẹ̀ rìn síra wa ó rẹ̀ lọ́ ẹlòmíì ọmọ ọ̀nà tí ó kẹ́ni tó ṣe ń tọ́ lè pariwo síta yóò kúnlẹ̀ mọ́ yàn olóṣìṣà kò sí fún yàn olóṣù sáré pariwo pé ẹwọ tí tẹkùn ní ẹwọ tí tẹkùn ní o tí wọn bá wá tún sùn désàlẹ̀ kòkò wọn ò ní máa kó lọ kọ́kọ́ fi náà jọ ènìyàn ẹjẹ́ a máa di òdodo mú níbi gbogbo ń tá a bá ń ṣe pátá ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà káṣí máa rẹ òun wà nílẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé Lukman nígbà tí ń sọ àsọsílẹ̀ fún ọmọ rẹ̀ ó ní máa jẹ́ kí ìrìnrìn ogun régé má máa rìnrìn tákútákù kó o sì máa rẹ ohùn rẹ sílẹ̀ dájájú ohùn tọ́lọ̀ ń kórìíra títí tọ́lọ̀ bínú síjú òun náà lòun kẹ́tẹ́kẹ́tẹ́ kódà ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà ó tún sọ nípa àwọn kan tó ti kún ó ti pariwo ànẹ́tì sọlọ síwájú rí ọlọ́run dájájú àwọn tí wọ́n ń pè ọ́ lẹ́yìn ilé lẹ́yìn yàrá tó ń pariwo rẹ láti ojú wíńdò pé Muhammad ya Muhammad ọlọ́run ní akitaro ohun láyà àkèlò ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe làákà ìwọ̀n òṣòye o tọ́ ẹ̀kọ́ ọba wọn ṣe sùúrù tí wà ànẹ́tì sọlọ ti jáde fún wọn ìbá ti lóore fún wọn púpọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà ni ká máa pèpè lọ síbi oore ká sì máa kọ̀kọ̀ fún ọkọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ ọlọ́ni kárí àwọn kan nínú yín tí wọ́n máa pèpè lọ síbi dáadáa wọ́n sì máa pàṣẹ rere wọ́n máa kọ̀ fáwọn èèyàn kò níbi àìjá ọlọ́ni irú wọn báyìí òun náà làwọn tó ti pé wọ́n jèrè bẹ́ẹ̀ ni Lukman nínú ọ̀rọ̀ tí tó sọ fọ́mọ rẹ̀ náà ni pé eré ọmọ mi máa gbẹ́rù dúró kó o sì máa pàṣẹ dáadáa kọ́ máa pọ̀ kó níbi àìjá eléyìí iṣẹ́ àwọn olùmọ̀ nípìnlẹ̀ ni o gẹ́gẹ́ bá a ti máa ń sọ iṣẹ́ kápẹ́ntà o iṣẹ́ kápẹ́ntà ní kọ́kànlé kọkàn kọ́bọ̀dù àti gbogbo tí wọ́n bá máa kàn tòkè ń ṣiṣẹ́ bíríkìlẹ̀ o kọ́mù mọ́lé ní tiẹ̀ o iṣẹ́ kápẹ́pẹ́ sí díẹ̀ sìn ọlọ́run iṣẹ́ àwọn olùmọ̀ ni torí tó ọba ti mọ̀ ọ́ bàǹkẹ́ jẹ́ pọ̀ kò sẹ́nìkan tí máa ń dá sí ọ̀rọ̀ mẹ́sìn ọ̀rọ̀ pé ká tọ́jú ara ẹni dókítà ni ọ̀dà sí tó bá béèrè fatiwa ń pa rẹ̀ ìwọ dókítà sọ̀rọ̀ tó bá béèrè fún ọ̀rọ̀ ọjà ìwọ lówó ọ̀yà dà sí kí ló dé pé tí wọ́n bá ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn káfíńtà bíríkìlà ẹ̀ẹ́fẹ́ńtà ẹ ẹ ti tún fóònù ṣe ẹ náà máa dá sọ́rọ̀ ẹ̀sìn ní pé observation tèmi lélẹ̀ suggestion tèmi lélẹ̀ scientifically ẹ gbogbo àwọn kátìkátì ẹ dákun ẹja lọ pàtì wàá máa ń dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ àti wọ́n jẹ́ olùmọ̀ ni ìkan nínú àwọn olùmọ̀ ó ṣe fídà ó ní al-ulama'u àwọn olùmọ̀ homo du'atu àwọn ní olùpèpè sínú ẹ̀sìn ọwọ́ àkàǹkà tó pọ̀ táwọn olùmọ̀ fi tọ́ wọ́n fi yẹ kó jẹ́ fáwọn ni wọ́n mọ̀ pèpè sínú ẹ̀sìn tọ́ba pẹ́ nìkan sínú ẹ̀sìn ọjẹ́ kápẹ́ńtà kọlọ kọ́mẹ́ǹsì ló kù fún tọ́ba fẹ́ kẹ́kẹ́ wọn yẹn rántí dáadáa ní js ló fi tí ó fi nítumọ̀ kẹ́sì pọ̀ náà ti wá tẹ̀síọ́ máa pé èèyàn ní pípẹ́ kan tó ṣe pé kọ́ ọ̀dí ìmọ̀ tí ó fi pè é sínú ẹ̀sìn torí kẹ́ni tí ọ̀bá mọ̀ ti fi ń pè tí ó bàjẹ́ ó ṣe kí ni o yọ pọ̀ ju tí ó fún ṣe lọ. torí di eléyìí abùkátà kọjá pẹ́ni tó mọ̀ òní kó pè nítorí pé ojúṣe nìyẹn ẹ̀wọ̀n wọ́n ni àwọn kan fi gbàjọba ẹ̀wọ̀n nítorí pé àwọn tí wọn ò ṣe kí wọ́n mọ pé wọn ò dún kéwù wọn torí ẹ̀lẹ́ tí wàá ṣe àfà ọ̀pọ̀pọ̀ lọ ní ìṣèyàn bíi gbàtẹ́ ìṣèyàn bíi gbàtẹ́ iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ láwà olùkọ́ lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn òun ló fi gbàtẹ́ tó bá ti mọ̀ ó ti rọrùn kọ́ tó bá ti mọ̀ ó burú jáì káṣí kí ni ọ̀ ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ kó níbi gbogbo àwọn irú ìṣesí yẹn kárí pé àwọn tí wọ́n mọ̀ òun náà ni wọ́n gbègbè sínú ẹ̀sìn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ bẹ̀rẹ̀ lọ bákan náà ìsìnkẹ́ dáadáa tọ́ba tipẹ́ tipẹ́ rẹ ni o mọ́nà tipẹ́ ní ibú wọ́n ní àbúrò rẹ ọ̀daràn nọ́mbà wà ní ọ̀pá gbogbo igbó nu ilé ayé ìtàn wọn náà lọ́lọ́ kó ló bí bẹ́ẹ̀lì àbí kò lè mọ tó ṣe. jẹ ìyá tí bá máa ń tẹ fóònù kó tí ṣe kí ni o tí ó dáadáa kó jẹ ìyá yìí tí tọ́ba délé kan ọ̀pá ó ti gbọ́ àbúrò ní báyìí igbó mi ìtúrí o pé ah, áàrùn igbó bá o ah, igbó bá o ah, mo tún lè bá wa tí pọ̀ jù báyìí lọ èmi ò mú gbọ́ o àmọ́ wọ́n mú taimu ẹtí sáré lọ sí olówó jọ wọ́n ní two hundred ní àwa ókè ló jìyà bí sẹ́ẹ̀bà tó jìyà ọ̀nà míì bẹ̀ sẹ́ẹ̀tún lò ọ̀nà tẹ́lò ní pé tọ́ba ní bàjáàjì tó gírèdì ẹ̀ta tẹlifíṣàn plasma ní bẹ́ẹ̀lì rẹ̀ ẹ̀ mọ̀dá ó ní fóòmù tó ga báyìí ẹ̀ mọ̀dá ó ní àwọn àyíwá tó gbádùn tó sílẹ̀ ọmọ mi ẹ̀ fọ́ gbogbo ẹ̀ta tọ́ba ní rọ́ọ̀gì tó tún tẹ́ ẹ wá lọ fi bẹ́ẹ̀ nìyẹn yọ ara rẹ̀ tọ́ba ti jáde bọ̀ ọ̀jọ́ ọ̀jẹ́ gbèsè o ọ̀jẹ́ bá tún jẹ́ o ọ̀jẹ́ kí bàbá alágbájá bàbá rẹ̀ ni wọ́n bá lé gidi ni wọ́n o wọ́n tó rí wọ́n tó rí mọ́tì rẹ̀ ta wọ́n ti wàhálà kó o sì kí bọ̀dá alágbájá nígbà wo fi bọ́ orí fóòmù ta ẹ̀gbọ́n ni wọ́n ẹ̀gbọ́n ni wọ́n kó o kìtì ní o nígbà tí o fi ta tẹ́síṣàn rẹ̀ ah, àwọn èèyàn dára wọn ọ̀rá pẹ̀tẹ̀kọ́ adẹ́dì lónìí àwọn ọkọ̀ kan balẹ̀ òun náà ló ń bá ara jọ́kì ní àná ọ̀ọ́jẹ́ gbèsè ó tún gbìyànjú ó tún ti jẹ́ kókó lọ́gbà tí ẹ yọ kò sí wàhálà àmẹ́yìn fúnra ara yín jẹ wá lọ kó owó lẹ́ lọ fi òbí tíbi tí owó fi ọmọ tó fẹ́ lọ ẹ̀kọ́ nì ẹ lọ ní mi láti wọn ọmọ náà mọ́lé àwọn náà sá pé kọ́rọ̀ òfin fúyẹ́ àwọn abẹ́mi náà ra nǹkan bóòsì jáde náà máa wò káì ṣe dá wípé ọkọ ló délé yìí ẹgbẹ́ bá mi o ẹgbẹ́ tọ́ a tún lọ apadà bá tẹ́ wá sí lọ́mọ tẹ́ wá gbà mí kalẹ̀ lónìí àkẹ́sọ̀ ni o bá a tẹ́ bó tẹ́ wọ́n wáyé ọkàn rẹ̀ dà fún àwa ni pẹ́sípẹ́sí hmm, ṣe jẹ́ nù ṣùgbọ́n àlọ́mọ ti pẹ́ ọ̀daràn èèwọ̀ ni èèwọ̀ ni ẹ̀dá kan ẹja sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ṣẹlẹ̀ yìí wọ́n mú dúkìá wọ́n lọ mọ̀ sí ti kẹ́ ọ̀daràn ọlọ́run lẹ́ni yóò tọ́ba sí pè dáadáa tọ́jẹ́ ìpè dáadáa ni yóò ní pè ń bẹ̀ ẹni tọ́ba sí pè aburú náà ọlọ́run lóhun náà ní lọ lófìfo òun náà ní pè aburú jẹ náà yóò nínú rẹ̀ nínú rẹ̀ kọ́lọ́wọ́n bá kó ti àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa barakallahu li wa lakum fil Qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihima min al-ayati wal hikmati fastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd so fún fún ọlọ́wọ́n bá kí ọlọ́run jẹ́ rẹ̀ kó máa bá dàbí sọlọ́mù àwọn àlè rà sàn sọ́hábà rẹ̀ kí ọlọ́run bá kó bá fẹ́ gbogbo àti gbogbo tẹ̀lé náà mọ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ tó ti dọ́jà sí yàrá. ká parí ètò jẹ́ àwọn ìwà táàfi bára wa lò táàfi ti orílẹ̀-èdè kalẹ̀ lónìí ẹlẹ́ẹ̀kẹrìndínlógún òun náà ní ká jẹ́ onídéédé níbi gbogbo àwọn kàtà àmàṣe ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà ó sọ fún àlejò sọ́lá ẹjẹ́ ń tẹ́ dùn ó pẹ̀lú déédéé ní olùjẹ́rìí fún ọlọ́wọ́n ọba kódà kọjá pé ẹ̀rí tẹ́ ẹ fẹ́ jẹ́ yìí ẹ jẹ́ yìí lórí ara yín ni kò ṣe sí ọ̀dà á mò ṣe ẹ kọjá ìtakò rẹ̀ nìyẹn kódà kọjá lórí ara yín ẹ fẹ́ jẹ́ ìtakò awìlì wà nìjẹ́ yìí tàbí ẹ fẹ́ jẹ́ ìtakò àwọn òbí yín wọ́n ṣe wọ́n ṣe náà ni awìlì akọrọ̀bí àbí wàlẹ̀ akọrọ̀bí tàbí àwọn tí wọ́n jẹ́ màlẹ́bí yín kó ṣe sí ọ̀dà ó ṣe náà nígbà tó jẹ́ kó ṣe kó ṣe ni o ọlọ́ni pé wọ́n bá jẹ́ pé ọlọ́rọ̀ ni wọ́n tàbí wọ́n jẹ́ aláìní ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí wọn ju ọlọ́run lẹ́tọ̀ọ́ sí àwọn wọ̀nyí jù bẹ́ẹ̀ lọ tọ́ ọlọ́run wa ni ẹ gbọ́dọ̀ tẹ́kí ni o ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu kí ìfẹ́ ẹnu ọmọ sọ yín kó ọmọ sọ yín nù kó lójú ọ̀nà sọlọ́run ọlọ́run tẹ́ ẹbẹ́ lọ fili tàbí ẹsẹ́ nípò níbi oríṣi eléyìí ẹ̀dá kan ẹja rí i pé ká gbìyànjú ká pé déédéé ọ̀dọ̀ wa gbogbo ọ̀nà tí sẹ̀rí àníkà ti ṣe déédéé ìwọ oníyàwó méjì ó ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó ṣe déédéé láàrin wọn òfin ẹ̀sìn ọlọ́run ni kò ṣe déédéé láàrin àwọn ọmọ wa ká ṣe déédéé láàrin àwọn èèyàn wa bóyá láàrin àwọn ọ̀rẹ́ wa náà ni ká gbìyànjú ká ṣe déédéé ọlọ́run ọba ìlẹ́jọ́ láńpẹ́ déédéé lọ́dọ̀ wa lọ́pọ̀lọpọ̀ ọlọ́run fẹ́ ká ṣe déédéé kódà ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà ó tún sọ nínú ayé àtàlápẹ̀fẹ́ wa ní sọ́dọ̀tún ní sáì one thirty five ìmí tún wà ní sọ́rọ́tù Al-Maida ayẹlẹ́ kẹjọ ọlọ́ni ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ jẹ́ ẹni tí ó dúró déédéé fún ọlọ́run ọba ní ìjẹrìí pẹ̀lú dídúró déédéé dáadáa ọlọ́run ní ìkórìíra àwọn ìjọ kan ẹ má dúró sí ìdébi bẹ́ẹ̀ fi ní ṣe déédéé o àáwọ̀ ń bẹ láàrin ìwà àtàwọn ẹnìkan so ìṣẹ̀lẹ̀ ní ìwà àṣẹlẹ̀ ìkórìíra tó ti wá ní sí wọn ọ̀gbọ́dọ̀ wá torí ẹ̀ fi rojọ́ tapò wọn torí bó ti ń bínú ẹ̀tẹ́lẹ̀ òun náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò wa wá fún mi láǹfààní ìwà àwùjọ tako kalẹ̀ rárá o ọlọ́run ní ìkórìíra àwọn ọjọ́ kan ẹ má jò mú yín tẹ̀sí ní ṣe déédéé ọlọ́run ní ẹsẹ̀ déédéé olóṣùmọ̀ ìpayọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlájú ọlọ́nkẹ́ ìpayọ̀ wọn ọlọ́run dáadájú òun kò ní ìrò pẹ̀lú gbogbo bá ti ọlọ́run wá ní ó sì làákọ̀ wá múlò bìlẹ̀ ọ̀rọ̀ mú àmójúkò yẹn pé kó o ti fàbẹ́ dáadáa wà á rí bí alìjà ìlì sẹ́ni kúrò lọ́dọ̀ àwọn aláìmọ̀kànmọ̀kàn ń bá sọ̀rọ̀ tí ọ̀tọ̀ tí ọ̀yẹ́ tí ya aláìmọ̀kànmọ̀kàn ní ojú ẹ̀ dúdú ni ọ̀sẹ̀ ní kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà lójú ayé àfáwà ẹ̀ máa rọ́bí ọlọ́ọ̀tẹ́ aláìní ẹnìkan tó jẹ́ alásùnmọ́ rẹ̀ nítòkó ọwọ́ abá ẹnìkan gbà yọ̀ǹda ni ẹ fẹ́ rí nínú àwọn tó pé tọ́rọ̀ láti fi rán létí àwọn nǹkan kankan nínú ọ̀rọ̀ lọ́n kété kí wọ́n lọ ń ta kùránì là ń sọ o níjòkó ìdájọ́ báyìí tọ́lọ̀ kan bá fẹ́ ṣẹlẹ̀ tó ń wá dájọ́ ẹni inú àwọn tí wọ́n sáré ka kùránì pé ìtọ́lọ̀ ń wí nì ẹni wá bá arákùnrin yẹn gbà yọ̀ǹda lọ́dọ̀ Umaru pé kọ wọlé nígbà tẹni yẹn wọlé lọ́ba bẹ̀rẹ̀ sí ní Umaru ọ bẹ̀rẹ̀ sí ní sáwọ́rọ̀ tó lé sí Umaru Umaru sì Umaru ṣe rọ̀ tó yá ọkùnrin tó rọ̀ ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní ṣe ọ ìdájọ́ dáadáa ẹ fáwọn èlì kan ẹ ṣe bẹ́ẹ̀ sáwo ní ìjọba ó mọ̀ táwọn èèyàn sọ pé áá tí èèyàn bá fẹ́ mọ bí ìjọba ṣe jẹun déédé tó ó ti ẹ̀tọ́ ìjọba Umaru náà o Umaru tó sùn ní abẹ́ lórí ìyẹ̀fẹ́ yẹn rìn sẹ́ni kẹ́kọ̀ọ́ ọ̀sọ́ táwọn aráàlú ó ti pa ẹgbẹ́ káńtẹ́lọ̀ ọ̀fọ́ sórí abẹ́ ẹ̀kí kọ́ abọ́ sábẹ́ mọ́ngò wáyé gbogbo kòkòrò tí ń bẹ lábẹ́ mọ́ngò ni ọ̀tà pa ó ń kò tí ẹ̀ ní pé àsùndílẹ̀ mú ni yọ́ mọ́ lajú jẹ́ wa tí wọn ní ṣe mí sùn kódà yóò tún káwọn yẹn ti pé ẹjọ́ kù lẹ́nu ìbá ti rí pẹ́ẹ́nì kan tó wọlú àtọ́bá ìbá bọ̀ ètùtù jí mi ni o ẹni ọlọ́ọ̀ni ọdún ilé ni o ẹ pé súpà wa ti wẹ̀wò ẹ wá sọ pé chairman kọ́ lọ́dọ́ o yíbo wọn ò lè dé wọn ò lè dé torí wọn mọ̀ wọn mọ̀ sọ káràdú ọ̀fẹ́ràn àwọn kí ni tẹ́ ẹ ti káràdú òfin fẹ́ràn yín ṣé bẹ́ẹ̀ wọn lẹni wọ́n yàn yín bẹ́ẹ̀ wọn fẹ́ràn yín wọ́n yàn yín bẹ́ẹ̀ ẹ lọ sùn títòsí tòsí ẹlòmíì tọ́bí ètò mi kan lónìí ọ̀sán níbi tí ó sùn lọ́la ẹlòmí aago méjìlá òru ni ó tó wọlé aago aago mẹ́ta mẹ́ta àbọ̀ ni ó ti jí jáde subhanallah ẹni wá sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ báyìí gbogbo iṣẹ́ ara ọmọrù ti dìde ah, ọkùnrin rí pé hé tí èsì fóun ti fa wàhálà fún ọmọrù lónìí báyìí tóun ti fa wàhálà sọkùnrin tó gbà pé kóun ọbọ̀n tọrọ lọ́dọ̀ ọmọrù kó wọn wọlé inú ti bí wọn arákùnrin wa káyà pé khudh sàmójúkò pàṣẹ dáadáa ni o torí kò ṣe ń ṣe yìí hey ọmọ jẹ kó pe ẹgbẹ ẹdẹ pàṣẹ dáadáa ni o sẹni kò lọ́dọ̀ aláìmọ̀kànmọ̀kàn ó lélẹ̀ aláìmọ̀kànmọ̀kàn ni ara ọmọ òrùsì wà lẹ́lẹ̀ kan náà kí tí wọ́n bá káyà fáwọn abáyé táwọn àgbà wà àti pẹ̀lú ẹ ẹlòmíì ní sọ́dẹ̀ kan lọ́ọ́ làbí ayà ló sọ yẹn sọ̀rọ̀ ti lórí ti mẹ́lẹ̀ sọ̀rọ̀ gidi sọ́dẹ̀ kan lọ́ọ́ làbí sọ̀rọ̀ gidi sọ́dẹ̀ ọlọ́yẹ̀ wá sọ̀rọ̀ gidi wò ó àbá wá àtìlé tó ń ṣeun ah, ìwọ àti sẹ́gbẹ́ kan sọ̀rọ̀ wá àti níbi tá a wá yìí ẹ̀rí báyìí ẹja máa sàmójúkò ẹja máa sàmójúkò ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọlẹ́ni yóò sọ bá sàmójúkò tó sì ṣe dáadáa ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bákan náà níjọ́ tí wọ́n parọ́ mọ́ ìyàwó àyíṣà rọ̀bí ọlọ́ta lẹ́ni àkọ́sàgbèrè tí gbogbo wàhálà ẹ̀ pọ̀ ẹnìkan bẹ lábẹ́ ìkápá àfọwọ́ abákẹ́ sèdíkì tọ́jú bàbá àyíṣà jọ́nà ọlọ́run torọ́ ọ̀rọ̀ gbé ìyá aisha kò nu ilé ọkọ rẹ̀ títí anẹ́sùn sẹ́lẹ̀m ó gbé lọ sílé bàbá rẹ̀ padà ẹ wo ọ̀rọ̀ tí ó mú obìnrin kò nílé ọkọ tí ó lọ sílé bàbá ẹ̀ inú anabi ó dùn inú aisha ó dùn inú abubakar ó dùn abubakar láti sànàbí nífẹ̀ẹ́ sí nínú gbogbo ọkùnrin nínú gbogbo obìnrin lẹ́yìn àkọ́díjà aisha ni anẹ́sọ̀lọ́ nífẹ̀ẹ́ sí ẹ wá wo láàrin ẹmẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀n dá ìbànújẹ́ lẹ̀ sínú ilé yìí ẹ wò táyà sọ̀kalẹ̀ tó sọ ìṣesí gbogbo àwọn yẹn tó tún àti àwọn tó ṣèṣe sí yẹn tó sì fi hàn pé àyíṣẹ́ òta béèrè ẹnìkan bẹ abẹ́ẹ̀ka pàrọ̀ àfàwà bákìrì jọ́nà lọ tá àfàwà bákìrì nálé lórí àfàwà bákìrì wà fọlọ́ gbúra pé tọ́ láti òní lọ rẹ ní tọ́ kò tún rí dáadáa nìkan kan mọ́ ọlọ́run wa tún fàyà kalẹ̀ pé wọlé àyà tẹ́lẹ̀ olè fọ́sílẹ̀ mi fún mọ̀ sáà àwọn tọ́lọ̀ ń gbà láì tó kẹ́ tó ṣe ọlá fún gbọ́mọ̀ máa búra fáwọn òní ṣe dáadáa sáwọn ọlá fún wọn níbi táwọn wa ń lọ ní gbọ́dọ̀ wa ni aláàtò ìfúnà ayé ọ̀sìn ọlọ́hùn lẹ́kùn tí ò wù yẹn ẹ̀fẹ́ fọ́nà òkú oríṣi yìí ni ìgbà táni sọ́lọ̀ ń káyà dídí báyìí fún afọ́wà bá tó ìṣèjì kọ́lọ́ sí ọlọ́run tẹ̀lé àyìn oníṣẹ́ fọ́nà òṣèṣọ kalẹ̀ náà nù ah, ó ní mọ̀nà kan foríṣi ọlọ́run o mọ̀nà kan foríṣi ọlọ́run ọlọ́run bó foríṣi mi sọ gbogbo tí mo máa ń náfu tẹ́lẹ̀ àti pélé rẹ̀ màá tún máa náfu padà ní síbẹ̀ ló ṣe lọ́dọ̀ sí wa ọbínú kalẹ̀ ni ó ní bàbá àbọ̀ wọn òun ò ní ni o ọ̀rọ̀ yóò ní tán ẹ̀dá kan ọmọ sánú ẹ̀mí wa kọ́tán yẹn ibẹ̀ lórí àti dáadáa ibẹ̀ náà lọ́wọ́ àfihàn nínú mọ́kànlélógún tá a lọ òun náà ní ká jẹ́ ọlọ́rẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ní àpẹẹrẹ àwọn tí wọ́n ná owó wọn sójú ọ̀nà ọlọ́run wọ́n gẹ́gẹ́ àpẹẹrẹ kóró kan tá a fi sílẹ̀ báyìí kóró àgbàdo tá a fi sílẹ̀ ọlọ́run tàbí kóró ọlọ́ni wallahu yudha'ifu liman yasha ọlọ́run á tún máa ṣàgbélé rẹ̀ fẹ́ tọ́ba fẹ́ owó ẹ̀yọ kan lọ ná seven hundred lọ́lọ́run fi san ọ́ lẹ́sàn tọ́ba tún wọ́n náà tún pọ̀ sí ní tó fi seven hundred lọ torí torí délé yìí wọ́n náà yà máa ná owó rẹ̀ ayé àtúnkọ́ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n torí àsìkò wa bákan náà ẹlẹ́ẹ̀kọkàndínlógún òun náà ní ká máa fi wọ́n lọ mọ̀ ó sì tó fún mi á ah! àjẹpẹ́ wọ́n mọ̀ jẹ́jẹ́ lọ fúnra mi sí ọlọ́run ní dáadáa àlebu wá ìdá tó ṣùgbọ́n o èdè fún àbí láti ilé asanu èyí tí wọ́n bá ṣe sí ọtí ọ̀dà dáadáa tó tún dáa jù asanu lọ́lọ́ tó wé o èyí tó tún dáa jù kọ́ tó pé ètò dáa lásán èyí tó dáa jù nù dáadáa ní kò fi sánlẹ̀ sàn padà ọlọ́run tó tàbá fẹ́ wà láàrin ìwà àti ẹ̀ fún mu gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ayò ọlọ́run kò sẹ́ni tó lè ṣe léyìí àyàfọ̀ wọn ní sùúrù kò sẹ́ni tó ra àǹfààní àti ìjà fẹ́ tí ó ra tọ́ba kàràn kó orí ìpín tọ́da lọ́dọ̀ ọlọ́run ọ̀ọ́yà ti ti gbìyànjú bí wọ́n náà kọjá tí ọmọ fi dáadáa san àìdá fáwọn èèyàn ìyàwó rẹ̀ ń sa ìdá tí ọ fi dáadáa san lẹ́sàn ó tún sa ìdá fi di dáadáa san lẹ́sàn ó mọ̀ pé lákèsí tó ń ṣe yọ̀dà sọ̀rọ̀ fún mọ̀ pé wọ́n náà ló ṣe báyìí lánàá sọ̀rọ̀ pé mo tún rà wọlé fún ọ lónìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ó ń ṣe dáadáa sí ó ń ṣe dáadáa sí tọ́ba àtijọ́ kan yóò rò bọ́rọ̀ bá tiẹ̀ wá di pé tọ́ ibi tọ́wọ́ adé báyìí ó ń èmi ọmọ lọ ní ọ̀nà níbà yìí so òun náà mọ̀ pé o ti gbìyànjú o sì fi dáadáa rọ́pò dáadáa fóun lọ́kọ̀lọ́kọ̀ èso jẹ́ ogún òun náà ní ká máa ta ìmọ̀ ká ìmọ̀ tọ́lọ̀ ń jogún fẹ́ni tó jogún ẹ̀ fún kó lo ìmọ̀ kọ́sẹ̀ ìmọ̀ ká láàrin àwọn èèyàn ọlọ́ntí ọlá rẹ̀ gàdú lọ ó sọ fẹ́ni sọ̀rọ̀ pé polongo ń dáhùn tẹ́lifù lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ polongo ń dáhùn kéde rẹ̀ fáyé káyọ̀ ọgọ́ lẹ́yìn ọlọ́run nígbà tá a gbà déhùn lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn tá a fún tíra síwájú pé ìta àgbékọ yín lọ́rùn yìí ẹni láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ni ẹni láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn wọlé ẹsẹ̀ tó mú un ẹ̀ gbọ́dọ̀ pamọ́ o ṣùgbọ́n lọ ní fanẹ́bà lóru wọ̀rọ̀ àgbòho rè wọ́n fi hápára wọ́n sọ sẹ́yìn wọ́n ṣàrọ̀ bí i sàmànà kọ́lé ta ìmọ̀ wọn wọ́n fi ráyé àbẹ́rẹ́ ni ẹlòmíì ọmọ asọ̀rọ̀ yọ máa sọ àwọn ayé àyọ máa yí sí ibi ìfẹ́nú níbi ọ̀rọ̀ ayé torí àti fi gbó lówó ọlówó àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ o sẹ́yìn pé wọ́n ti ta ìmọ̀ àti ọ̀run wọn wọ́n ti fi ra ayé bíbà yìí ọlọ́wọ́n bá kọ́ láì ní àtẹnìkọ̀ kan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mójútó ìmọ̀ láti tàn ká fáwọn èèyàn gbogbo àwa tó ti pa nbẹ ní àpò ipò ìjọba akẹ́kọ̀ọ́ ìmọ̀ níparí pápátá òun náà wà ní pé máa gbé àdéhùn àdéhùn pípé ọlọ́wọ́n bá ilé fi ọlá nínú tó fi sáàrin ara wa táàfin bára wa lónìí ọlọ́run ọba ìlẹ́jọ́ lá ní ẹ máa bẹ́ àdéhùn o dájú àdéhùn tẹ̀ sí wọn ọlọ́run béèrè nípa rẹ̀ tọ́ba díjọ́ gbèdé ọlọ́run béèrè nípa àdéhùn ìjọ ọba ti ní nípa láti lè ṣe wọ́n sọ fún àyàn bó ṣe o ọlọ́run làwọn onígbà tá a bá débi ti ìlú orílẹ̀-èdè pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa olóṣèlú ọlọ́run ọba kó dá nǹkan sáà ló fún wa pẹ̀lú àwọn àdéhùn oríṣiríṣi tí wọ́n ń ṣe so àdéhùn ká mójútó dáadáa ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ó láwọn làwọn tó ṣe pé wọ́n mú fún nàbí àdéhìn ìlà àhàdù ó làwọn tó ṣe pé wọn a máa pé àdéhùn wọn nígbà tí wọn bá ṣe àdéhùn so gbogbo eléyìí nínú ìwà tó dáa tó rẹwà iṣẹ́ ilé ìsìlámù ṣe kíni o tó ń pè wá sí pé ká lò láàbí bára wa gbé láàárín ara wa tí àwọn èèyàn ní ìta àjọ ń bẹ nínú ìlú òlélẹ́ sẹ́lẹ̀ yọ̀ wá dánú àti ìsìlámù pè wá sí ni àbọ̀dọ̀ ta la sí ní gbogbo àwọn ìwà abọ́lá ìwà rere ìwà àpọ́lẹ̀ yìí sọ́dọ̀ káàbìrì láti fẹ́ rí ni ẹni tí ń múdà jáde sọ́dọ̀ káàbìrì láti fẹ́ rí ni ẹni tó ń gbé ọmọ ọdún jáde sọ́dọ̀ káàbìrì láti fẹ́ rí ni ẹni tí mu gbó tí mu tí ẹni tí ò jẹ́ sí náà tí ẹni ọmọ òfin ọlọ́run ọba ìdẹ́kẹ́ ọlá tí ó ti wá fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lé ẹni tí ọlọ́run ò ní túmọ̀ sí ẹni tó ti pípọ̀ sí àyẹ́sí ọlọ́run ni wọ́n fẹ́ sàyẹ́sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàtàkì ẹlòmíì ti lọ pé ìyẹn ọ̀rọ̀ kan tí wọ́n gbé wá àkáyékùn kan tí wọ́n gbé wá ẹ̀wà òkú kan tí wọ́n gbé wá òróró kíníkà àtẹ́kọ̀ọ́ kíníkà tí wọ́n gbé wá rò pé ni wọ́n fi ń pè rere ẹ̀bọ̀ gbogbo yẹn tí o sí èméjì bẹ ẹjẹ àtẹrẹ rẹ ẹjẹ àtẹrẹ dáadáa sáwọn yẹn o ẹ ẹ ìjà adáhùn ṣe adáhùn ṣe tí ń sọ̀kù tí ń ṣe bá ti ṣe gbòkìní kí ló jẹ́ pé ọjọ́ lójú nú ẹ̀yà ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n pè á ah, wo orí májẹyọ ni ọlọ́wọ́ orí ajẹyọ ni ọlọ́wọ́ wá orí ajẹyọ èyí náà ti ti mẹ́rin jíjẹyọ ẹ lónìí mọ́numọ́ni ọlọ́wọ́ wá o bóòlù ó ṣe rí ẹni tó jẹ́ olùmọ̀ títí nínú ẹ̀sìn tí èèbá salubálò náà o tí ó sọ pé ọlọ wẹnu orí ajẹyọ wa mọnumọ ni ọlọ ọmọ jíjẹ mọnumọ súnmọ́ bàbá alágbáyá yóò fi èyí tó ló kọ kọkò nídìí kó ìkẹ́ tó ń bẹ tó ló kọ ẹ̀ẹ́dẹ́ rí mùsùlùmí gidi tó gbádùn tí ọmọ sẹ́rú gbogbo ṣe sí àfẹ́ tó bá dàbí irú wọn náà àbí Allah subhanahu wa ta'ala ọlọ́dàkùn ṣàtúnṣe ní abẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo bí táà kù sí ọlọ́dàkùn ṣàtúnṣe wa láàrin wa àti mọ̀lẹ́bí wa ọlọ́dàkùn ṣàtúnṣe wa láàrin wa